إن يتبعون إلا الظن وإن هم إلا يخرجون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون إن الذين يفترون على الله لكذبا لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون ما للعباد عليه حق واجب كلا ولا سعي لديه ضائع كلا ولا إن عذبوا فبعدلي أو نقموا fàbí fọ́bílì ìwà òwà ní kẹrì ìmọ̀lẹ̀ wá sí oòrùn. fàbí fọ́bílì ìwà òwà ní máa lílẹ̀ ìbájẹ̀. máa lílẹ̀ ìbájẹ̀ alẹ́ ìhà fún wájìbú. kàlá wàlá sáà yóò lẹ́rẹ̀ ìjọ́ yóò ọba tí a ń fọpẹ́ fún máa lè lè ẹbáàdì látara ìkẹ́ máa lè lè ẹbáàdì àléyìn oore rẹ̀ lórí wa ó ọlọ́run yìí òun ló fi àánú rẹ̀ kó wá jọ báyìí ما lọ́hun tá ń kì kò sí nǹkan kan fún wa lọ́dọ̀ ẹ̀ tọ́dọ̀ ọ̀ràn yàn lé lórí pe sọ pé ọ̀ràn yàn ní kọ́ máa ṣe bí ti ń ṣe. àlẹ́ ìhà kan a máa ṣe nǹkan fún yàn téèyàn ò ní wò ó sẹ́ẹ̀kan mo lẹ́tọ̀ọ́ ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ni ọ̀ràn kò sí ìyẹn fọ́lọ́run báàdì alẹ́ ìhà kún wájibun kò ní nǹkan kan tó jẹ́ ẹ̀tọ́ tó dọ̀ràn àyàn lé lórí fáwọn ẹ̀dá kàlá wàlá sáyò làdé èyí dọ́ ìhùn kàlá wàlá sáyò làdé èyí dọ́ ìhùn. ọba yìí aláàánú sì ni kò sí táwa náà ṣe sísàká ní ọlọ́run tó gbé bẹ́ẹ̀ èèyàn bá ṣe dáadáa kò gbé lọ́dọ̀ ẹ̀ ọlẹ́sàn èèyàn bá ṣàyídá kò gbé lọ́dọ̀ ẹ̀ ọlẹ́sàn kẹlá wàlá tá àyùlàdé ìdọ́ ìhùn kẹlá wàlá tá àyùlàdé ìdọ́ ìhùn. kò sí kinní kan tí èèyàn ṣe lọ́dọ̀ ọlọ́run tọ́wọ̀dọ́ ẹ̀ tá a sọ wípé à ń wá kiri. inú ọdìbò inú ọdìbò bábí fọ́dílé bábí adìlé bábí adìlé ọ̀nà imú hmm. bábí fọ́dílé ìwà òwà lè kàrí mọ́lẹ́wà ti ọ̀n ọba yìí kò sí sí tó ṣe tẹ́nìkan lè yẹ lọ́wọ́ ẹ̀wò inú ọdìbò ìkẹ́ yìí tó ń ṣe fún wa yìí tá fi ń pàdé tá fi ń jókòó tàlùkọ̀rọ̀ àn ó fi ń dọ́lá ni. Inú òdìbú fábẹ́ abílẹ̀ àwọn olórin mọ́. Bọ́lọ́hun bá kẹ́ ẹnìkan tàbọ̀ jẹ́ ń yà lè wá tí ó. Fábẹ́ fọdílé ìwà òwà lè kárí ìmọ̀lẹ́ wá tí ó. Hmm. Bọ́lọ́hun bá sì ṣèdẹ̀ra fún ìyàbó tí ń ṣe fún wa yìí. ọlá ló fi ṣe o ẹni tá à ń kí ìkẹ̀rí ìmùlẹ̀ wá àṣẹ ọba ọlọ́rẹ̀ alápọ̀nlé ni tó gbá àyè níkẹ́ ọlọ́run má dáwọ́ ọ̀kẹ́ rẹ̀ lára wa. àmín. a fún ọ látara orí rẹ tó ń ṣe fún wa. alhamdulillah. ò ń ṣèjókòó yìí nírọ̀rùn fún wa. àwọn ń tọ̀. à ń rí ìjókòó tì oríire tó ga ni orí ayé àti ọ̀run kò síbi tó pin sí jùdí alukọ̀ránù lọ. ètò sì kó sínú níkẹ́ kò síbi a ti lè rí jùnú ẹ̀ náà lọ. ìkẹ́nú alukọ̀ránù pọ̀ tó bù áyà àràfi kan tá ń ké tàbákà àràfi kan nù kọ̀ránù asana ni ó fi dáadáa kan lè fún wa wà asana tún bí aṣírí àmúsàlẹ̀ à mẹ́rin bá sì rí dáadáa kan ṣe ìlọ́po mẹ́wàá ìlọ́lọ́run lówó fi fún ẹni bá rí dáadáa kan ṣe ما جاء بالحسنة فله عشر أمثالها Ọlọ́run níbẹ̀ èèyàn bá pẹ̀lú dáadáa kan, o se daada kan. Ìsàkà ní Ọlọ́run. Ọlọ́run ní mẹ́wàá rú ẹ̀, òun lòun ó kó fún ẹni tó bá ṣe. Akẹ́yìn ilé tó, àna Ọlọ́run máa bá ọlọ́run ní mẹ́wàá rú ẹ̀ olùwọ́ máa kó fún ẹni tó bá ṣe ó fẹ́ fi kó so tá a bá ké mẹ́wàá láfìgbà ọlọ́run adúpẹ́ fún ọtọ́ ń jẹ́ ọ̀rọ̀ àlọ́rùn alhamdulillah tí bá wa tọrọ rí òfin wà lọ́fíìsì àdánwò gbogbo ẹni tó kéwú kálà lùkùránù rọ̀ lọ́rùn èèyàn lè ẹni ọlọ́run bá fi rọ̀ lọ́rùn kó máa dúpẹ́ ni tí ó le ó dà ti bá ń gbé fígbà tí ó ń sán nǹkan lórí ẹ̀ ní ọmọ oní ọmọ hmm, àjọ ìtẹ́lòmí gan tí ń bẹ lára ẹ̀ sẹ́yàtọ̀ sí tọ́lọ́run kò lè jálùkọ àánú ọmọ máa jẹ́ bàtúbà tí wọ́n rọ́ lórí ẹ̀ tí ọjọ́ bálùkùránù làfá mi ni ń kó mára tí ọ bálùkùránù lọ gbọ́n tálùkùránù fi ré ìlàlómí ìsọdíṣẹ́ olóòsì alékè kùránù àmàpín tó ń bẹ lára rẹ̀ òyọ́ bàjẹ́ àwọn akẹ́ ìṣù tí ń bẹ lára rẹ̀ ọba tí ń ké kùránù ni kùránù ọmọ bàjẹ́ ọ̀nà yà sá fún ẹ̀yìn lẹ́lẹ́ máa kéwò ẹ̀yìn ni ilẹ̀ lè ké o àdúpẹ́ o ọlọ́run jẹ́ alè máa ké wọn náà tó lè máa ké ọlọ́run ó jẹ́ olè ké o gbọ́ àwọn àlùfáà wa ọlọ́run bá ní kẹ́ ibi a ti sinmi lánàá nítorí àsìkò wa tí ò dúró ń gbọ́ ọlọ́run kí èròǹgbà àwọn kèfèrí ìlọ́lọ́run kì í fún wa pé wọn ò rí nǹkan kan tẹ̀lé yín yá ìtàbí òun náà ilà lọ́nà àbàmọ́dá ni wọ́n ń tẹ̀lé ibẹ̀ láti wá ń sọ̀rọ̀ lórí èròǹgbà ìlú ọkàn àwọn àdìọ́kàn burú ibẹ̀ láti ń sọ pé ẹ̀sìn kò fààyè kò fààyè gbẹ́ bí ti wùlẹ̀ ọmọ lẹ́yìn bá fẹ́ tó fẹ́ là nínú èrò ọkàn tọ́pọ̀lọpọ̀ ẹ̀ máa ń jáburú àwọn irinṣẹ́ tá lè lò tá là nínú àwọn èrò burú àkọ́kọ́ ń bẹ onídíkìrùlà èèyàn pọ̀ nínú máa rántí ọlọrun. rántí ọlọrun gbogbo ká sì máa fowókọ ọlọ́run wá sọ ọ́ kó lọ́wọ́ ìṣù bọ́lọ́run bá ti sọ yíhùn fún yàn èèyàn ti di wàlíì ọlọ́run ọ̀rántí ọlọ́run ọ̀bẹ́sùsẹ́ ọ̀bá jẹ́ ọjọ́ sì fọ́lọ́hún ọ̀sẹ̀ ní ìdí ẹnìkan ẹ̀sẹ̀ fún ọlọ́wọ́ nkankan pé ọwọ́ ń tọ́ gbàrí tẹ́ èdè wòlíì sàrújí lásán ni ìsúnmọ́ ọlọ́run ìmọ̀sìn ìbẹ̀rù ẹ̀ àwọn tànà tí wọ́n ń kì tí wọ́n jẹ́ wàlíyù ọlọ́run ẹ lọ tún wọn wò àwọn èyí ṣe ẹni tí mú kan mọ́kan nínú ẹ̀sìn gbogbo wọn dúró tọ́ ni tọ́lọ́ náà fi dojúkọ wọn àwọn èsì wọ́n eré ròkèròkè sínú ẹ̀mí tiwọn ọlọ́run inú wàlí iná wàlí yàláwò wàlí yàláwò ìlàrí iná zẹ́nà ní kìtà hmm. ọwọ́ ẹ̀yẹ́ta wọ́n ńlá ọ̀rẹ́ ní ọlọ́run lèmi ọlọ́run lolùgbójúlé gbogbo àwọn tí wọ́n bá jáwúre gbogbo ohun ọ ma máa mú a tí wọ́n fi dẹ́lẹ́sẹ̀ á máa lé orí ìrànràn ẹ̀rípa aṣọ lánàá òsìntẹ́sù gbé sẹ́mi èèyàn tí yẹn bá ti rántí ọlọ́run pọ̀ èso ọmọ jìnnà sí yàn ká máa gbégbé kúgbè sí yàn òsìlùmí máa máa dájókòó máa dá wà níbì ó ti di màlẹ́kà ó lè búra ẹ̀dá pọ̀pọ̀ tí ń bára rẹ̀ wà tọ́lọ́njọ́ ń ẹjọ́ ń ṣèpàdé tó ní mọ̀ pé sùn ní dọ̀láàmú. ó ní ó ní. iná wà ní yíyọ lọ́wọ́ ìlàbí iná dáná ní kìjá. lọ́bílẹ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ẹ̀sìn wọn gba ozila ìyàn pé òun fẹ́ máa dá wà wọn fẹ́ rẹ́ kankan ò lè ríyàn sí ọ̀sọ̀nù. ìjọba ṣọ́kàn máa ránṣẹ́ ni tí nǹkan bá le tán tó bá le tán tó le tán kò tí ì lé o táwọn èèyàn tí wọn ò sí lọ mọ́ àwọn nígbà àná tó gbà pé kéèyàn máa bẹ lábẹ́ òkè abẹ́ àpáta di olórí fújú kọ́ máa kọ́ máa wà láàrin àwọn ní ọba le tán tí ọ̀sán àwọn àwúrí má yóò débẹ̀ o ó lè má bá wa láyé ni o yóò débẹ̀ o ó ní sá ẹbí tí ò tí ì máa débẹ̀ ó rojú títì ni ìbáwọn yẹn ṣe yáwòrè lọ́ní sẹ́wọ̀n ló láà máa sọ̀rọ̀ ọ̀run fún ẹni tó yajú lẹ̀ tó sì ń wá àkísà kiri àkísà aṣọ wèrè kó sì tún wá rí rẹ̀ nírí pé òun ṣe ń tọ́ da akímọ́ ala yusuf ala wọn albarka yóò máa pọ̀ ó tún wá rí rẹ̀ ń rí wípé òun ṣe dáadáa inú wèrè làwọn mọ̀ láti láíláí tí máa ta kókó inú wèrè ní kẹ́kẹ́lọ́ ìyàtọ̀ àwọn ìtẹ̀ẹ̀tẹ̀lẹ́ èmi àwọn náà ni irun tí ẹ̀ náà fi dàbá ń pọ̀ wọ́n wo ran wọn ọ̀fà ni wọn ọba fá lè dàbẹ́ ẹ̀mọ́ lórí lórí mùsùlùmí gidi wo lẹ̀ rí tọ́mọ ẹ̀yìn dídàdá mùsùlùmí gidi wo lẹ̀ rí níbi wọn èyí tí bá rí tí wọn èyí tí kiri sí lọ́run lẹ́ẹ̀dì rí dáadáa àpẹẹrẹ àpẹẹrẹ ẹlòmíì sì ó sì fi tẹ̀kìlídù àti ìmọ̀ ìmọ̀ kọ́sẹ̀ èèyàn ó sì sọ̀rọ̀ ẹ̀díwèrè ètò ọgbọ́n táwọn ẹ̀ka bá ń ṣe náà nìwọ́n náà pé èmi náà sá máa ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ gan ẹlẹ́nìkan náà ní bí lọ́jọ́ dáadáa tí gbogbo tọ́rí tí wọ́n fi wò pé àbí ẹ̀kọ́ ṣe dáadáa ìlú náà dì ọba sọ̀rọ̀ ẹlẹ́ ní orun tẹ̀ náà bá di orun dáadáa náà bá ń gborí játijàti kiri ọlọ́run má sórí tèmi játijàti. tẹ́wọ́ wọ àwọn tó ọmọ gbogbo ọmọ ayé dà ní ìsìn àwọn tí a ń da wọ́n máa máa ta oorun kókó tí ó sì tún máa ṣe lóge tí ó tún máa ṣe bí òun lòun lọ́dà fóun kò sí sí ń ju wípé bírú wọn ojú wọn fọ́ kò tí èyí fẹ́ ya wèrè ọwọ́n àgbàrá òjò ní pọ́wọ́ òní wọlé ó lé ní onígbà ó lé ní àgbà wọ́n ló ní gbà fún owó òbí bí wèrè yà náà ni ó wò náà yóò ṣe bí bí ọba ti bẹ̀rẹ̀ tí ń kún jíǹtì tí ọ̀yẹ́ ṣe lọ́kàn jágbe mọ́ pẹ̀lú ẹ̀yí lọ ṣe. torí mẹ́rẹ́lá kan mẹ́nu sẹ̀mí ìsáfẹ́ a ah, kan ní ẹ̀pẹ̀ tí wọ́n máa gúnnu tí ó sì máa pè ní bátọ́lù ó lè jẹ́ wèrè ìwọ lọ wá nígbà fún pé bátọ́lù ò sí ń bẹ́ẹ̀ náà dùnúnù ní bẹ́ẹ̀ eléwo eléwo ò sí nínú ẹ̀rọ pé akọni ní ìyáwó èrè lílé yẹn ìyẹn sọ fún mi nínú èrò ọkàn tẹ́sí fi sọ fún wa pé ká máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kérò burú ọmọ máa wà lọ́kàn wa abádébí kéèyàn máa dájú ọba ń dá wà anábì ní yá tí ṣètọ́nù áhàdà fún ìsúlẹ̀ wa máa bẹ́ nìkan nu yín tí ó wà bá lọ́yà kúlù tí ó máa sọ fún pé mọ́nà àlákàkàdà ta ló dá ìdí ọ̀kan yìí ta ló dá abọ́ tó fi jẹun Ah, èso lè máa bìyàn léèrè tí máa bí ọba tó sì máa dáná yọ wà bí ọdẹ bíi pé mẹ́nìkà lákà rọ́bàk níta lọ́dọ́ lu ṣubú ti lu mi ẹjọ́ ọmọ wẹ́wẹ́ anábì nípa ìdá bàlágà wù bá ti bá àǹtí ń ti ń bí ti gbé dẹ́mi ẹ̀ débẹ̀ kẹsẹ̀ pọ́ nwaju sùn wájú ẹ̀yìn tó ń rò náà lè sùn nítorí náà ẹ̀jẹ̀ lọ́wà nwaju pọ́ owu sùn wájú ẹ̀ òun kẹsẹ̀ pọ́ rì ẹ̀rọ inú ẹ̀jẹ̀ ni ó ti máa ni ó ti máa ṣiṣẹ́ ọmọ gbé lọ kẹ tọ́ba ti lè bá ọba adébẹ̀hùn ànábì nípa yasa ìzìbìlà yasa àwùzọ̀bìlà ìmìnàṣẹ́ ẹ̀rọ àmọ̀ pé náà làdábì yìí sá náà ṣe ń jẹ́ ọba nígbà wà lórí ìṣètọ́nu sọ fún un pé bọ́ lọ́lọ́run ni lọ́rọ̀ ànábì Ìsá lọ́lọ́run lọ́rọ̀ ọ̀rẹ́ rẹ̀ sì ni ọlọ́rọ̀ ẹ̀hún ni ibi ọwà yìí ó ní ọbọ̀lẹ̀ kò rí bọ́ kọ sọ̀kalẹ̀ kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látòkè náà ọlọ́run ni ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ sì ni kò tó dé sàlẹ̀ yóò ti dúó yóò ti hàn ẹ̀wẹ̀zù ẹni bí ni ọbẹ̀ bá kèéfì èèyàn lọ́rùn lẹ̀ ó dìbò ọba tó bá yẹn kalẹ̀ ó ní gbogbo tí ń tẹnì kọ̀ọ̀kan wá sí láwọn ẹsẹ̀ díẹ̀ díẹ̀ tó ọba tó bá yẹn kalẹ̀ kéèyàn náà padà rí wípé yẹ́s kí ni ti á bàjẹ́ tọ́lọ́ tún jẹ́ torí kò ní í jálè omi orí nǹkan kan yóò máa gbà pé tóun ṣe nǹkan kódà ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe dáadáa ni Ah, anábì isa ní àwùsùbìláhì mìíràn èsùré ìsúnyọ́ kí n bẹ́ láti òkè bọ́ọ̀lẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ah, ẹbọ́ bá rẹ ọlọ́run rẹ láti ọ̀hán sàlẹ̀ tó débẹ̀ ah, ọlọ́fẹ́ ń dọ́lọ́hun bẹ́ẹ̀ làwọn tí wọ́n kọ bíbélì ti mú ẹsẹ̀ bíbélì kan pé ìwọ ò gbọ́dọ̀ dán ọlọ́run ẹlẹ́dàá rẹ wò mẹ́rin láti mẹ́sẹ̀ rẹ̀ ó kò bá ọnụ ẹ̀bá pé kan náà sí ọlọ́wọ́n ọkọ̀ máa ń di kìnnú lèyí sì fàyà lèlé òun ló sínú ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ ti lọ na náà ti na lọ́nà ọ̀nà báyẹn àkọ́kọ́ nù nínú irinṣẹ́ tèmi àtẹ̀yìn èrò fi ọkàn wa hmm, ni mujahadatu ká máa gbìyànjú máa jẹ̀mí wá ń pa sí dáadáa irú ìta sí nísìn ìjẹ̀mí ń pa ni a ti dìde wá tá jẹ ẹ̀mí ń pa ọ̀rọ̀run ẹ̀mí ọmọ sọ pé wo fẹ̀yìn nílẹ̀ díẹ̀ ẹgbọ́n ṣe ni sùn ní ojí sì jí ọlọ́run náà ló forúkọ àwa jẹ̀mí wá ń pa pé ah, a ni ń bẹ̀ ni onímọ̀ jésù bá a ṣe ń bọ̀ èṣù ti jìnà àti ń bọ̀ tà sí láàlọ́ gbọ́rọ̀ ọlọ́run inú ti ń bí èṣù òun ìfẹ́ èyàn ó ṣe dáadáa bí kéèyàn kan jókòó bí kan máa táyò inú èṣù ọmọ àdùn pé yẹ́s àwọn ọmọ ogun òun rèé kárí láyé ṣùgbọ́n wọ́n tó ọba ṣe kùránù tọ́lọ́ lọ gbọ́ tàfsírù yọ máa sunkún ni òsì tí ìpalẹ́kùn ebi làfà wọ ní eh, díkòlù hajj fáfá wa àgbà tí máa pe Ọ àánú ọ̀nà ni díkíré ilẹ̀ hajj gan làáfà náà pé hajj kátà àfà lọ ló fi lọ́kọ gbogbo ẹ̀ lórí gbogbo sẹ́tẹ́ sínú hajj ilé ìkọrin onígbà àwọn Magi lè máa yàrá lè kì máa rọ́ọ̀dà بنا لقيتك ما قران دليلا دخلناه قل وإبليس مجموم وإبليس مجموم ń gba àdókè àràfá ìbànújẹ́ ọdẹ bá ìṣù inú ẹ bàjẹ́ magi mú mú lè ka sẹ́ra tì máa yàrá. wá ìbílísù magi mú mú lè ka sẹ́ra tì máa yàrá. nínú ilé ètí kì í máa kó rán gbàdí ìlànà dàkárí náà o. nínú ilé ètí kì í máa kó rán gbàdí ìlànà dàkárí náà o nílẹ̀ ìdíje máa kó rọrùn jáde dáadáa kárí náà. ó ní àlùfáà ní ìbílísù magimúmú ìbílísù dẹni ìbànújẹ́. Nìkẹ́sẹ̀rọ̀ ti máa yàrọ̀ nínẹ̀lẹ̀ ìtìkì. Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ń rí tọ́lọ́hun bọ́kùn náà kú lọ́rùn wọn, ìbànújẹ́, ẹ̀yin òtún ní wọná. gbogbo ẹ bá ti gòkè àràpá gbogbo ese wọn ti jábọ́ ọba tó wá délé o tó máa kí bọ́run àwọn ti yọ ti yọ kó ìyàn ó ti dà tó bí ó ti dọ́mọ tuntun ọba tó wá délé kó tó ẹ di arúgbó ẹsẹ̀ ó tó padà bẹ̀ hmm, wọ́ ètí ń jẹ́nu pé ọ̀pọ̀ àwọn ilé ìtí di ẹni tá a lọ́rùn ẹlòmí ọ̀bá àdè túndé lẹ́kọ́ tún kìbọrùn inú rẹ̀ ọ̀bàjẹ́ lè kẹsí ìrántí máa nínú ilẹ̀ ẹ̀tí kì máa kó rọrùn zàbí ìlà dàkárí náà o من العزك معقورا ذليلا دخلناه látara ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bọ́kùn lọ́rùn wọn Dàlílà ọ̀dà kárínàwó. Ìbìlísù ọwà di dàlí Mahakura yóò di ẹni yẹpẹrẹ Mahakur. Àfáwa ńgbà tí ń tu tí ń kọ wa, wọ́n ni Mahakura, wọ́n ni ó lè pé ó kú Akura. bẹ́ẹ̀ bá ya kúra náà tí ó ti tẹ́lẹ̀ yẹpẹrẹ. màdùmọ́mọ́ lè kẹsẹ̀ láti máa yàrá mìíràn lè rí tí kí máa kú rọ ọ̀dàlí làǹdà kárí náà kárí náà ó ó ti dẹni yẹpẹrẹ dalila màkúra akúra dalila ẹni tá yẹpẹrẹ dàkárí náà wù ẹni tá a ti dábàá náà dàkárà nǹkan ìta àfipamọ́ bì kan àṣemálé ó sì dànù. wáyé ibi ní ìzù màdì mú mú ní kẹsẹ̀ rọ́bì máa yà ọ́. Ìyẹn ní ibi máa kúrò. Ìyẹn ní náà lákàrí náà ó. Ìyẹn ní ibi máa kúrò. Nígbà bá débẹ̀ ni pé èèyàn máa ń jẹ̀mí rẹ̀ nípa ni, ẹ̀mí ò ní fẹ́ ṣiṣẹ́ rí. Tọ́ ti á jẹ́mí rẹ̀ gbà, ó ti là lówó èṣù. ìsúná wa máa jìnà síyàn tó bá ti rí pé èèyàn mójú tó tẹ ọlọ́run máa jìnà àwọn èròkérò yọ máa kú ònu ọkàn èèyàn ẹ̀yẹ wo àwọn tí wọ́n wà lóǹtẹ̀ ẹ̀ lè bá wọn níbi èròkérò kérò wọ́n tí wọ́n bá rò ẹni wọ́n wí jáde àti wọ́n wà lóǹtẹ̀

والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله Ọlọ́run ní gbogbo àwọn tí ó wà àlìjánà Kéèsè pé wọn kéèsè pé àwọn ọmọ àlìjánà náà ní ní ìtàṣe tí ó kù, Ọlọ́run kó sì mẹ́ àtẹ̀yìn lọ́kànnú wọn. Ṣùgbọ́n tí a bá hùwà tí ó dá. Àlàbínà ìdá fàálù bá ìjẹ̀tẹ́ Àpẹẹrẹ nù, ara àpẹẹrẹ tí ọmọ àlìjánà nù. ẹni ọlọ́run bá ti ń ṣerú eléyìí fún àpẹẹrẹ pé ah, ọmọ àlìjánà lélẹ̀ tó bá ṣe ìsìnbá rẹ̀ níbi fáìṣà níbi sọ́lọ́wọ́ ọ̀fẹ́ hmm? tàbí ń hùwà àbòsí síra wọn àbòsí tó hù sọ́lọ́ náà làbòsí tó sí rẹ o ó ní ọmọ mu tí mu rẹ o ọlọ́run náà ọmọdébí tọ́tọ́ sí kiri agboolé

Wàmẹ́ ìyàtú ti rúbù lọ́ba ilẹ̀ lọ́. Kọ́sẹ́ ó lè dárí ẹ̀sẹ̀ yẹn jiyàn jọlọ lọ. Wọ́n lè mi ní ti ṣe jì rẹ̀ yẹn. ní àlámọ́ bá wọ́n bẹ̀ mọ́. padà bá wọ́n bẹ̀ mọ́ jẹ́ pé lóòótọ́ lọ kò tí ì ṣe kò pé wọ́n kọ́ ọmọ bí àìdá kan wọ́n kọ́ ọmọ wọ́n sì bọ́ wí wọ́n náà wá gbàbá wí ọwá foríjì ọlọ́run àbáwá ìtààfì mọ̀ pé á ah, eléyìí súnmọ́ bọ̀ ó tún gbọ́dọ̀ tún bá ọ níbẹ̀ má ní abá tún ti bọ́ ń bẹ̀ àforíjì ti jọun kò ṣiṣẹ́ Wọ̀lámú yìí tí ó wúlò. Máa fàálò wà ó ń rí àyà. Wọ́n mọ̀ pé ìtàwọn sí ìkọ̀dá nínú tí máa ràn àyàn lọ́nìyẹn láti má máa rìn rúkírò tó ọba tó ń bá rẹ̀ ń bẹ̀. Ò ní dúró lórí ẹ̀ pé àlẹ́mì mi ìdá jẹsẹ̀ rárá. Bákan náà sì máa sá fún mi máa tọpinpin. Tàtàbọ̀ ọ̀rá àti ọ̀sáfẹ́ máa máa àṣírí àwọn èèyàn ọmọ fẹ́ mà bóníkàkínní rẹ̀ bóníṣẹ́ ọmọ àrèròkèrò fi kálukú lẹ̀ bọ́ lọ́hún ṣe kẹ́ ọ̀gbẹ́ ètí wọ́n bá rí tọ́hàn náà ni ọmọ bá wọn wí má bá wọn wí mí nígbà tó ní tí ò lè fi hàn ìtẹ́ ìrò kò lè fi hàn takò tóun ṣe ẹ fi ìtọ́lọ́hún ṣe náà ni ẹ máa bá wí. ẹ̀gbọ́mìyé ìtí ń ṣe tí ọ̀dà òun bọ́ọ̀tà kó pé ìtí mo ṣe èyí tó dáa tí a fi kíhun tí wọ́n pè lókè náà ni wọ́n máa wọ́n ẹni tí ọ̀tọ̀ ti wà wa gbogbo wa ní ọ̀tọ̀ pínpín wa àtiwọ́tọ̀ àti èèyàn tí wọ́n fẹ́ tọpinpin ẹni tí ń tọpinpin wá ti wà ọlọ́lọ́hún ó fi ti kálukú hàn báyìí ìgbọ́n tí kálukú tilẹ̀kùn máa rí ṣe táwọn èèyàn ò rí ìjọ ń bọ̀ tó bọ́lá sàrá ààyè gbogbo tó pamọ́ yọ hàn báyìí kálukú wa jọ ríra wọn pé àṣẹ gbóná táàmà mm, táàmà wò yìí mẹ́rin tó tutù ní ibi àti pàdé jọun ṣe gbóná tó báyìí yọ hàn nínú tààtù sọ́ra tó náà ní irú ẹ̀ náà lásán ó gbìyànjú bọ́ bá ń ro kankan kọ́ ṣe tàwílù ẹ̀ kọ́ wọ́tùmọ̀ tọ́dá fún tàwílù bìlà hamza ni òkèzè bìlà ha náà bá ní tàwílù hamza na tafsiru ni àmọ́ yá lámù táwílàwó ìlàwó ìlà ọ̀sẹ̀ tó máa tafsiru ẹ̀ jọlọ́ lọ ọba sí tàwílù ẹ̀ bóyá tí mo sì ro kò sí rí bẹ́ẹ̀ na náà bí mo rí títí ń kan ni èèyàn mi tí ó jẹ pé ibi tọ́nà rẹ̀ tó bá débi tọ́n lọ ilé àwọn aṣẹ́wó ni aṣẹ́wó ni akọ́lé sí ojú ìta yìí ẹ̀kùnlé sì ni màlẹ́bí ẹ̀ tó fẹ́ lọ kí wà ó sọ̀rọ̀ yẹn sì ní kọ́ ọ lọ ọwọ́ kí mọ̀lẹ́bí tó fẹ́ jáde lẹ́nìkan bá rí ọtọ́ gbẹ̀gbẹ̀ ilé aṣẹ́wó bọ́ta wàhálà ti dé ó pẹ́ àà àà mo rí à ah, nọ́mbẹ́ mọ̀míà ọwọ́ àbá ó bá ṣe tàwí ilẹ̀ pa ah, ọmọ ìyá mi mùsùlùmí dáadáa ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ lọ́bẹ̀ bóyá ní bùkátà kan tọ́ lọ sí ní ló fi là níbi èròkérò ló fi là ń bẹ̀ tó ọba ti máa báyàn wá tàwíl wà makaraj kódà bẹ́ẹ̀ yẹn sí ọ tó sí ọ kó tó lè sọ́dẹ̀sẹ̀ tọ́ bá dàbí àwọn tí ń gba rírè tó dáa wọ́n máa bá àyàn wá mákàrájù tàwíìlù wọ́n bọ̀ tú bí ọ̀nà mẹ́wàá tá ìtura ní ṣe ah, fẹ́ sinmi láì dá tí ó òfin ṣeré ọ wà fẹ́mi dáríjì ọ wà ní máa pé jìdá ah, jìdá àjọ máa wa lónìí àjọ máa mú wa ni wọn náà pé. ó pé bẹ́ẹ̀ jẹ́ dáadáa ó pé sára ẹ̀ ọjà burú ó pé sára ẹ̀ gbò lálò láyé tó ọmọ wẹ̀wú rí gbò lálò ọmọ wẹ̀wú rí eléyìí ọ̀sẹ̀ eléyìí ọ̀sẹ̀ èyí tá a ní ọ̀wà bọ́ sọ rẹ̀ gbogbo wọn sáà ń sí ọ ká máa bára wa wa máa kára jù ní aṣáájú wa Umar ọlọ́mbà ni yọnu sí oníláyà hìlù lè múrin mùsùlùmí kọ̀tọ́sẹ́nì kata abápẹ́ mùsùlùmí yasma omi ní àkíyí kẹlìmàtàní tọ́ ọgbọ́n kankan lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ kọ̀tọ́sí ọ àyín yọ̀gbọ́nù bí a sú a ọ gbọ́dọ̀ rò ó nítorí ọgbọ́n kò fi èrò tí ọ̀dà ó lè rò tí ọ̀dà ọwọ́ ìyàjídìlà á fi ṣe ń nínú al-khairi makhraja lókun ìgbà tó bá ti rí ọ̀nà àbáyọmí tó lè bá tú sí tí ọjọ́ náà tó dáa ibi tó dáa yẹn ni ọba ṣe kíni ni ọba gbé lọ ọlọ́mọsálẹ̀ wa àmín àsáwà lórí ká máa kí sí èrò ọkàn wa. ọlọ́run láwọn kèfèrí omi tí wọ́n ń tẹ̀lé ju èrò ọkàn lọ. Hmm. yàkùrùsùnù ní kí á sáà máa wù pé báyìí ni báyìí ni. àgbà ti pín àti pín tí èrò èrò ọkàn tó pín sí àti sọ fún wa àwọn kan dá ọ̀dà tá a lè máa rò hmm. a máa ń rèrò burú sí manista hara bẹ́ẹ̀nà nasi bi mahala tati rẹ̀ tá a máa pé àìní aburú ní máa ṣe tẹ́lẹ̀ tí fi ṣe nù wọ́n ti sọ pé bẹ́ẹ̀ ni máa ná ilé àwọn tí ní ná ọtún wá rí ń bẹ̀ sanpá ti máa ọ̀wà ní pé ara kèsì bẹ̀ ń bọ́ wá ní. ibẹ̀ náà ni gbọ́dọ̀ ní kàlẹ́sẹ̀ fa pé náà ni ti ọ̀tá ìró aburú nígbà míì ká rò pé àbí ò táwọn àfẹ́ẹ̀sì tó gbà pé ọ̀ràn yẹn ní kò rò pé kò rí bẹ́ẹ̀ a máa ń rò sọ́dọ̀ àwọn ruwatul hadith gba àwọn tí wọ́n máa gbàdí sí wa kìí sẹ́yìn bá ti gbàdí sọ pé gbòtí lánàbì sọ ànàbì sọnù ara ànígbà lọ́wọ́ ẹ̀bẹ́ a ní sún lọ́nà pé bọ́yá ànàbì ọ̀sọ́ a wà wá díẹ̀ kìí sọ̀rọ̀ kan pé ìwọ́tọ̀ pé àdìsí dọ̀ àwọn àrógùn tó bá rárá kò légùn nínú ọ̀ràn yan kárò pé dọ̀yífù ni títí táàfi wádìí tí ọ̀rọ̀ àsọfà pé sọ̀yíhù ni òun lẹ̀sìn mọ́ èsì pé gbogbo táyé ń wí pánàbí ìsọ̀nà láàrín àmà àgbà láàmà sọ́pù àmà àgbà àwọn míì hùn tí wọ́n mú fúnra wọn àgbélẹ̀ rọ́pọ̀ bá ti sọ pánàbí sọ báyìí àpè bá ní wádìí sọ́dọ̀dọ̀ ẹ̀ sánàbí lọ sọ sàpè súwùrù gọ́ọ̀nì náà nù abáyẹ̀gbà ah, lọ́wọ́ ẹ̀ lójú ẹsẹ̀ arò wípé orí bẹ́ẹ̀ á nígbà èyí ò wá nù ọgọ́nù wájì ìjọba ọ̀ràn yẹn ní ká rò pé kò tí ì rí bẹ́ẹ̀ títà fi wádìí àwọn tá a máa ń ṣe léhùn sí ni àwọn rùwátú alhadith wọn ti máa ń gbàdí sí wa ẹ̀dùn bí gọ́nù ọlọ́ọ̀ni wáyé ni wọ́n mú ìlà ọlọ́run wá ń kiri ẹ̀ pé mo kọjá ẹni tẹ́ máa mú orogún mọ́ nítorí pé ó wà làbí ó wà làbí ìdáàlà alákùnmọ́ ńlẹ́yìnlá ọlọ́run ní kílẹ̀ ń wá ẹ̀rí lọ́dọ̀ èmi ọlọ́run kiri èmi tí mo lágbára jàálà ẹ ti ń lo ìtí mọ́lẹ̀ báyìí lọ́sàn-án bọ̀ mọ bí mo ṣe sọ́dọ̀ òkun sẹ́yìn mo ni ọ̀nà àná fún tèmi ebe yìí ò ní kan tẹ́ tàn tí ò ní ní ọ̀nà àná ní ẹ fi ọmọlẹ̀ ẹ tàn ẹ fẹ́ dó okùn ẹ pa ẹ sọ bí ọ̀nà àná fún tèmi ọlọ́run wa sí kílẹ̀ àmọ́ fún mi. Ọlọ́run fi ń ṣe mo fi ń mú òru wá fún fún àǹfààní yín ni ilẹ̀ ní sùkúnù kára yín ó lè balẹ̀ wọ̀ tẹ́ bá ti ṣiṣẹ́ lọ látàárọ̀ tó gbà bá tún mọ́lẹ̀ náà ẹ mọ̀ ti ṣiṣẹ́ lọ bí akúra ni orí iṣẹ́ lẹ́yẹ̀dẹ́ ọ̀bà kúlé ṣùgbọ́n àfọ òkun bòyí lójú ojú yóò lè sùn kẹ́ lè sùn ọlọ́ni tá a fi ṣe bẹ́ẹ̀ fún yín nu ẹ̀ látàn máa ṣiṣẹ́ lọ bí akúra ni. ìṣàṣẹ́kùn náà fi Ọlọ́run ni mo sì ṣe, mo ṣe nàhárà ọ̀sán yín, mo ṣe ní mùsùlá, mo ṣe ní iṣẹ́ fi ń ríran, kẹ máa fi ríran. Nígbà fi ṣe bẹ́ẹ̀, kó lè jẹ́ pé lè máa fi lọ máa bọ̀, kẹ́ fi máa wájẹ̀ mú. إن fi jọ لآيات لقوم bàbá wí fún ìdílé ìlọ, èyí tàà ṣe ògán, ó ti tó ní ààyá tún. Tó lóhun àrísàmí, àjíbà, tó yóò jẹ́ ìmà fún yín. Ọlọ́run sùn tí ó gbé ya ní o, nìkan omi yásùmọ̀ àwọn náà ní o. Àwọn tí ń tàà wọ́n máa jẹ́ ìmà fún nírú ẹni tí ń jókòó súnmọ́ àwọn tètè ẹ̀dẹ́ ẹlẹ́fọ́rọ̀ ọlọ́run kìí sáwọn tí wọ́n máa ń gbọ́ntí nù tí wọ́n ìfẹ́ gbọ́rọ̀ ọlọ́run máa sá lọ́dún wọn ò lè ó ẹ gbọ́rọ̀ ọlọ́run ò lè máa àrísà mi ní lè máa tí mo ṣe. Ọlọ́run tó fẹ́ mú aburú mi ní aburú kèfèrí. aburú kan ni pé wọ́n ń ya nǹkan wọ́n ń yèrè wọ́n ń ya ọlọ́run nínú tí wọ́n tún ṣe láburú tó burú jù tí wọ́n dé mi ọlọ́run wọ́n lé mi ọlọ́run wọ́n ní mo bímọ wọ́n ní mo lọ́mọ ni nǹkan méjì ní jẹ́ èèyàn ó bímọ méjì ni ọlọ́run sì rọrọ̀ ló fi parẹ́ nígbà ní yìí kò bùkátà sí nǹkan àkọ́kọ́ èèyàn máa fọmọ gbọ́ bùkátà níjọ́ mi ìgẹ́ lòmí àfẹ́ máa búyàn tó bá rọ́mọ èèyàn yọ panudé ọmọ ẹ̀nu ẹ̀wọ̀n sọ̀gbọ́n mọ́ kọjá yẹ ọ níjọ́ mi ń bọ̀ tágbára èèyàn ò ní pé bùkátà yóò kò sì ní tí ì tán tí ó jẹ́ páwọn ṣe fún yẹn lọ́mọ bá yàn án. gbọ́ bùkátà níta fi bí manú ló fi gbọ́dọ̀ wúlò fáwọn òbí wọ́n bí ọwà wúlò kí a náà kí lára bí ma sí ẹbí tó rí kó lè wúlò ní àájà ní yọ bùkátà bá délẹ̀ àbẹ́ ń gbé kan lọ́mbọ̀ òun wò rú ọmọ wúlọ yáhùn ẹbí tó rí níta fi bí manú torí ń dà kárẹ́ ni sàpọ́nlé ẹni ó ní ẹ̀kẹ́jì èèyàn máa ń ṣe ní tìtorí inkiradu òde bá a ṣe wulẹ̀ apẹ́ láyé tó apẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ ìjọ kan ọjọ́ ká tọ́mọ èèyàn tí ò ní símá ẹgbẹ́gbẹ́ bàbá wa ibá bí sáré ẹ̀yìn làwà ń fi ń jọ wọ́n pé ah, bàbá tó bí bàbá mi náà bí wọ́n ṣe fẹ́ rílẹ̀ ààrá wọn ìwúlò ọmọ nù ndé èèyàn ọba tí má wọn máa fọmọ èèyàn pé ah, ah, sọ ọmọ alámarí àyìn máa wò ọmọ ẹni ọmọ ẹni lọ dọ́mọ wúlò fúnnu méjèèjì sì rèé kò yí ọlọ́run kèé sọ ọba tí ń gbé báàgì lọ débi ọmọ gbà á kílẹ̀ á ló bímọ sí kèé sọ ọba tí fíràn débi ọmọ gbèjẹ kílẹ̀ pọ̀ bímọ sí. kọ́ọ̀lù tẹ́bọ̀dọ̀ ah. lọ́rùn wà dáadáa. ìyíkù yìí ìsọkúsọ kèé sọ ọba tí ò ní sí mọ́ tápàá máa fọmọ júwe kí alẹ́ ló kílẹ̀ ló bímọ sí. ọlọ́run ni wọ́n sọ pé takada aláwò wà ládáa wọn lọ́lọ́run bímọ sọkúsọ ọlọ́run ni mímá mímá mímá ni fẹ́mi ọlọ́run nítorí kí ni èmi ọlọ́run wà ní gàmí yìí olùkọ́ ọba wa tí wọ́n kalẹ̀ ẹ̀mbọ́lọ́n jó kọ́ ẹ̀yin ṣe gàmí yìí ó tọrẹ bí i bímọ Ah, àbùdùlẹ̀ yóò ẹrú ọlọ́run léyìn bàbá wa ẹ̀tún bídì sí sí ojú ẹ máa tọ́jú ọmọ o àbí ọlọ́run ọlọ́run ní lè gbà ní èmi ni wọn bùkátà sọmọ kílẹ̀ fọmọ ti sọ́dọ̀ Ọlọ́run lẹ́mí ni mo bọ́rọ̀, àwa lè tálákà, abọ́rọ̀ lọ́lọ́run. Abọ́rọ̀ ni. Làfá ọ Ibn Qayyim, ó ní wà lọ fún akírò lè. Wà sí fún zẹ́tì láàzìmún àbàdà. Wà lọ fún akírò lè, wà sí fún zẹ́tì láàzìmún àbàdà. Wà sí fòdá tí ń. Wà lè fákìlò ní wà sí fòdá tí láàrin ní ìnà àbádá. Kàmálìkì náà àbádá wà sí fòdá òúzá tí. Kàmálìkì náà àbádá wà sí fòdá òúzá tí. Alfa ní wà lè fákìlò ká ní ká ní ká tún má ní ma tàbí ká ní kọ́ ma tó ní bí èmi àtẹ̀yìn ní ká ní kó tún di ìgbà kan kọ́ mọ́ sí ma tàbí kọ́ máa wà ká tún máa wá sí Fákírù nù. Láti láti mọ́ náà bàdá, ká lè gìnà شاوزموا له ذاتي كما لدنا أبدا وصفوا له ذاتي kéèyàn ó máa ní kọ́mọ́ nì máa tàbí kọ́mọ́ tó tàwọn ọmọ èèyàn ní wásífò dáàtì láàdìmọ̀ àbádà bá ṣe lónù sáàfipò láyé táà lè rọrọ̀ bùkátà wo lè bíyá bàbá tí ń ṣèkà láti máa rántí omi tí máa ń bíyá tí máa ń tó ojú kòkòrò ọmọ èèyàn yẹ ìpẹ́ ní ìpẹ́ ìpẹ̀ ni máa kún ojú kòkòrò ọmọ èèyàn níjọ́ ń bá lè ìpẹ̀ máa lójú nínú sàárè àhàn ọ̀pàdìwà bá ti ń bẹ láyé átùmọ̀ wà náà láàzìmọ̀ náà bàdá kàmàlìdínà àbàdá wàsìkò làwúrátì kàmàlìdínà àbàdá wàsìkò làwúrátì. ọlọ́ni kọ́ ló tà kẹ́dọ̀ lọ wàlàdá Àwọn aláìmẹ̀ yìí tó kù kẹfẹ̀ rí wọ́n lọ́lọ́run bí ma. Mímá ni fọ́lọ́wọ̀n ọba wa ọkọ̀ jẹ́ ẹni tí ń bí ma, wà lọ́bà ní ọ̀rọ̀rọ̀ kó o níbi ara ń ọ̀rọ̀rọ̀ kó o níbi pé bá a bá ti máa wọ́n fọmọ júwe ẹni ọ̀rọ̀rọ̀ kó o mẹ́. gbogbo ohun tí ń bẹ ń àti ń bẹ ni. ọlọ́ni fún ń pé mi ọlọ́run bímọ mi mi débi ká pèsè ẹ̀rọ ọmọ lọ́dọ̀ èmi rí kẹ́ ń sọ́dọ̀ mi ọlọ́run ní sí ẹlẹ́yìn máa ń yídà fún mi sòrìtọ̀ ihò àjọpẹ́ mẹ́fúyù ẹ lẹ́rí kankan atakú olóòna alàlọ́rí màálá alhamdulillahi rabbil adúpẹ́ arójú àmàrójú ara ààyè wí tòní àrójú ara ààyè gbọ́ tòní yàrójú kára ààyè gbọ́ kára ààyè wí tọ̀la àrójú kára ààyè wí tọ̀la fún gídà mú wáyé bàbí ní àgbélẹ̀ بل جمال لكل العارفين به عرش الجمال مقامة العلوم كذا حقا البحث رشيد ضرب الأمم